Yorùbá Broadcasting Network. ẹ káalẹ́ èyí ni àkójọpọ̀ ìròyìn ilé wa tó ń dé sójú wòran yín láti ìkànnì Yorùbá Broadcasting Network ṣáájú ẹgbẹ́ àwọn kókó oníròyìn náà ẹ fi Sunday Adéyẹmọ sílẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ kí ni ẹ ó gbọ́ láìpẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ̀rọ̀ lórí ìkọlù eléyìí tó wáyé nílé Ọ̀rànmíyàn lóṣogbo lórí ọ̀rọ̀ ẹ wọ ìjáàbù ẹ ò wọ ìjáàbù eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara wàhálà mìíràn má tuntun ti bẹ́ sílẹ̀ láàrin àwọn olùkọ́ àti àwọn òbí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rọ́wọ́ tó àwọn adigunjalè tí wọ́n ń pera wọn ní ohun tí wọn kò jẹ́ ẹsẹ̀ ògbèrò ní ilé ẹjọ́ eléyìí tó jẹ́ ti májísírẹ́ẹ̀tì tó wà ní olúlu ìpínlẹ̀ Ògùn lábẹ́òkúta lọ́jọ́bọ̀ àná iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó ti rọ́wọ́ tó àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn márùn-ún tó ń da àlàáfíà agége láàmú àwọn aṣòfin gbèrò láti sọ wípé ẹnikẹ́ni tó bá ti jẹ́ òṣìṣẹ́ báǹkì eléyìí tó bá lọ́wọ́ nínú ọ̀rọ̀ ayédèrú ìṣèwò bí òṣètọ́ wọn ni yóò fi ẹ̀wọ̀n jura ramalifa agbọ́mábí wọn lóníròyìn yín ẹ jẹ́ ká dókè lọ́hùn náà à bọ̀ ìgbà tí èyí ṣẹlẹ̀ àwọn tó ti of course gbogbo ṣàlọ́rí lé ti ó ti dá ó ti dá ní gbogbo ní gbogbo ní kákòtẹ̀ tó dà kókó yẹn gbogbo ṣàlọ́rí lé ti dá because ẹ̀rú ń bá àwọn gbàtà ọlọ́pàá dé tí wọ́n ti gbọ́kọ̀ ti pọ̀ ọlọ́pàá kan hmm. torí wọn máa ṣàwọn bí wọn máa ṣàwọn ni now ọmọṣọlé sáré lọ sí ọ̀dọ̀ baálẹ̀ pé baálẹ̀ wọn ti pa bàbá òun àti ẹ̀gbọ́n òun àgbà hmm. kí wọn sọ pé wọn ṣe wọn ni wọn sọ pé wọn ti ẹ̀sùn wọn kan wọn bí wọn ọmọ yìí dẹ̀ ń sọ pé Ṣọlé tó jẹ́ bàbá ẹ̀ ń bi àwọn ọlọ́pàá léèrè pé kí la ṣe kí la ṣe fún yín ẹ̀sùn nǹkan tá a ṣe ṣé bí bàlágbà kọjá wọn ò dáhùn àgbà kan dúnbù òun wọn wá gbé wọn sínú sínú ọkọ̀ wọn bá wà wọn lọ. bọ́ ọyìn kan tí wọ́n fẹ́ tí wọ́n máa rí ní ọjọ́ kejì ìwé ìròyìn gbé ìwé ìròyìn gbé pé àwọn ọlọ́pàá sọ pé àwọn rí àwọn méjì pa pé jàǹdùkú dẹ̀ ni wọ́n nǹkan tó ń bẹ̀ mí nú nìyẹn. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa lóòrèkóòrè fọ́nrán tẹ́ ẹ wò ní àìpẹ́ yìí òun ló ń ṣe àpèjúwe ọ̀rọ̀ eléyìí tẹ́ ó bá pàdé lójúwòrán yín ní iléeṣẹ́ yorùbá broadcasting network yẹn ybn láìpẹ́ yìí ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí ó jẹ́ kí ẹ mọ̀ dájú ohun tó ṣẹ̀ gan òun ni ẹ wo pínísí nínú rẹ̀ yìí ìfọ̀rọ̀wérọ̀ náà wáyé láàrin yèyélúwà ìbíyẹmí àjàdé àti pásítọ̀ kúnlé gàbá táyìn ò bá mọ gàbá gàbá lẹ́nìkan tó ti fi ìgbà kan gba àmì ẹ̀yẹ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè nàìjíríà lójúnà wípé ó ṣe okùnfà bí àwọn orílẹ̀-èdè olómìnira bẹ̀nẹ̀ bí wọ́n ṣe gba ilẹ̀ wa lọ́wọ́ wa ṣùgbọ́n ṣá tó bá tó àkókò náà ẹ máa bá wa bọ̀ ẹ̀yin náà lè tẹ YBN sí ẹ̀rọ eléyìí tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yín yẹn láti lè darapọ̀ mọ́ wa ṣe rí aago eléyìí tó ń ṣẹ́jú lọ́ọ̀kan yẹn ẹ̀yẹn kàn tẹ́ fi fọ́rọ́ náà sílẹ̀ o ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹnìkan tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà olóyè Kamoru Òkìkí ló ti rọ ìjọba olómìnira orílẹ̀-èdè Benin wípé kí wọ́n tètè yára fi olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho sílẹ̀ kúrò nínú àhámọ́ wọn gẹ́gẹ́ bó ṣe sọ ó ní bí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n máa ṣetán láti gba àlejò lé ọ̀nà ìbílẹ̀ èyí tí àwọn bàbá wa ń tọ̀ ní ayé ìgbà náà eléyìí tí ó bá jẹ́ wípé òní tó bá kọ̀ jálẹ̀ láti fi Sunday Adéyẹmọ Ìgbòho sílẹ̀ fún wa tá ò bá gbà pé yẹn ní ọdún tó kọjá ní Sunday olóyè Ìgbòho tí gbogbo wa mọ̀ sí Ìgbòho Òòṣà òun ló ti wà ní àhámọ́ wọn lórílẹ̀‐èdè olómìnira Benin níbi tí wọ́n ní wọ́n rọ́wọ́ tó nígbà tó fẹ́ tẹ ọkọ̀ òfurufú létí lọ sí orílẹ̀‐èdè Germany láti lọ fún ara nísìmí yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti da ilé rẹ̀ léyìí tó wà ní Ọ̀yọ́ tí wọ́n ti dàrú gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ìròyìn náà níbi tí òkìkí ti ń sọ ó ní mo mọ̀ pé ìjọba orílẹ̀-èdè nàìjíríà ó lọ́wọ́ sí títìmọ́lé tí wọ́n ti Sunday Ìgbòho mọ́lé ó ní ṣùgbọ́n ó máa pé yín báyìí báyìí ká ẹ tètè fi olóyè Sunday Adéyẹmọ sílẹ̀ kó tó di wípé àwa náà gbé ìgbésẹ̀ eléyìí tó jẹ́ pé àwọn babalá wa tí wọ́n lè lò láti fi dá Sunday Ìgbòho sílẹ̀ ó sọ eléyìí níbi ìwọ́de eléyìí tó ṣẹlẹ̀ ní Òṣogbo níbi tí wọ́n ti ń rìn tí wọ́n ti ń sọ wípé ẹ fi Sunday Adéyẹmọ sílẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ àwa ti ṣetán láti gba ọ̀nà ìbílẹ̀ láti jẹ́ kí Sunday kó yọ kúrò nínú àhámọ́ tó wà ó nítorí pé kò kí ń ṣe ọ̀daràn ó ní kí ló dé tí ẹ wá ń fi ẹ̀tọ́ Adéyẹmọ dù ú ó ní ní wàrà ṣẹṣà à ń fi léde báyìí wípé ká ẹ tètè fi Sunday Ìgbòho sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ a ó lò ó bí àwọn baba ńlá wa bí wọ́n ṣe máa ń lò ó ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tá a mọ̀ sí rapid response squad yẹn RRS ni wọ́n ti rọ́wọ́ tó àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn márùn-ún tí wọ́n pe orúkọ wọn ní àwáwà ìyẹn ní eléyìí tí wọ́n pe orúkọ ẹgbẹ́ òkùnkùn náà àwọn tí wọ́n ń da agbègbè agége yẹn láàmú gẹ́gẹ́ bí àjọ akórìíjọ lórílẹ̀‐èdè nàìjíríà bí wọ́n ṣe fi ìròyìn léde wọ́n ní àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ni ó jẹ́ wípé wọ́n da àdúgbò kan eléyìí tí a mọ̀ sí múlẹ́rọ ìyẹn orílẹ̀ agége abúlé ẹ̀gbá àti agbègbè agége gangan pàápàá tó fi dórí agége fúnra rẹ̀ wọ́n dọ̀mí àlàáfíà ibẹ̀ náà láàmú ìdí rèé tí àwọn ọlọ́pàá RRS tí wọ́n ṣe rọ́wọ́ tó wọn wọ́n ní látàrí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun Tuesday yẹn ní àṣálẹ́ níbi tí wọ́n ní wọ́n ti fẹ́ para wọn nípakúpa tí wọ́n ti ń ṣe gbogbo ohun tí kò tọ́ ní àwọn agbègbè eléyìí tá a ti dárúkọ ṣáájú yẹn wọ́n ní gẹ́gẹ́ bí iléeṣẹ́ ikọ̀ ọlọ́pàá náà ni wọ́n fi ọ̀rọ̀ eléyìí tó jẹ́ ọgbọ́n orí eléyìí tí wọ́n ní wọ́n fi mú àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwáwà náà ní agbègbè eléyìí tí a mọ̀ eléyìí tó wà ní abúlé ẹ̀gbá agége gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ọ̀rọ̀ náà wọ́n ní ní kété tí ọwọ́ ti tó àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwáwà náà ni wọ́n ti kó wọn sí àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ àólo ìjáàbù àólo ìjáàbù eléyìí tó ti ń ṣẹ̀ ní ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìròyìn ọ̀hún náà túrú yọ o níbi tá a gbọ́ wípé wàhálà ṣẹlẹ̀ ní àárín àwọn tí wọ́n jẹ́ òbí àti àwọn olùkọ́ wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ ní ọjọ́bọ̀ Thursday àná níbi tí wọ́n ní àwọn òbí náà ti ṣe ìfẹ̀hónúhàn níbi tí wọ́n ní wọ́n ti lọ sí ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ tó lo ìjáàbù wọ ilé ẹ̀kọ́ náà ni wọ́n gbà láàyè pé kí wọ́n wọ ilé ẹ̀kọ́ pàápàá ní kíláàsì yàrá ìkàwé gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn yìí léde wọ́n ní ilé ẹ̀kọ́ eléyìí tó kọ̀ jálẹ̀ láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó lo ìjáàbù wọlé náà ìdí tí àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe léde wípé àwọn ṣe ìfẹ̀hónúhàn lọ sí ilé ẹ̀kọ́ girama oyún baptist secondary school tó wà ní ìjàgbò ní ọjọ́bọ̀ àná lórí ọ̀rọ̀ yìí náà ni wọ́n ní nígbà tí wọ́n dé ilé ẹ̀kọ́ náà wọ́n ní wàhálà bẹ́ sílẹ̀ láàrin àwọn ọ̀dọ́kùnrin mùsùlùmí àti ọ̀dọ́bìnrin mùsùlùmí wọ́n ní àwọn ọ̀dọ́ mùsùlùmí àti ọ̀dọ́ kìrìsìtẹ́nì ni wọ́n ní ìjà náà ló ti bẹ́ sílẹ̀ láàrin wọn níbi tí wọ́n ní wọ́n ti ń wo ojú ara wọn tọ́rọ̀ náà sì di ìjà gidi gan-an gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn wọ́n ní ìdí rèé tíjọba ìpínlẹ̀ náà ló ṣe páláṣẹ wípé wọ́n sì ti ilé ẹ̀kọ́ náà ìyẹn ilé ẹ̀kọ́ girama oyún baptist secondary school pa gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde láti ẹnu ẹni tí ó jẹ́ alábòjútó fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà ìyájì àṣà adátù àdìbọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wípé ní báyìí kí ọ̀rọ̀ náà kó tiẹ̀ lè wálẹ̀ díẹ̀ apá láṣẹ o kílé ẹ̀kọ́ náà kó sì wà ní títì pa gẹ́gẹ́ bí ìròyìn eléyìí ṣe léde yẹn ní ọjọ́bọ̀ àná lólùlù ìpínlẹ̀ Ògùn yẹn ní Abẹ́òkúta yẹn ilé ẹjọ́ magistrate tó fìkalẹ̀ sí Ìṣàbọ̀ lánàá la gbọ́ wípé ẹsẹ̀ ò gba èrò níbẹ̀ yẹn níbi tí wọ́n ti ní wọ́n fẹ́ dá ẹjọ́ àwọn tí wọ́n ṣekú pa ọ̀dọ́mọbìnrin ọmọ ogún ọdún Rafiat Kẹ́hìndé eléyìí tí wọ́n ní ọ̀kan lára àwọn àfẹ́sọ́nà rẹ̀ eléyìí tó pàdé pọ̀ pẹ̀lú àfẹ́sọ́nà rẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n ṣekú pa lójijì gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde wọ́n ní adájọ́ náà kò gbèṣùgbẹ̀bà níbi tí wọ́n ní ó ti fi léde wípé kí ló ṣẹlẹ̀ tí àwọn ọmọ kéékèèké yìí tí ọjọ́ orí wọn kò tí ì tó nǹkan kan ìyẹn àwọn ọmọ ọmẹ́rin náà tí wọ́n pe orúkọ wọn ní Balógun Mustekim ìyẹn ọmọ ogún ọdún májẹ̀kọ́dùnmí Soliudeen ọmọ ọdún méjìdínlógún Abdulgafar Lukman ọmọ ọdún mọ́kàndínlógún àti waris ọládẹ́yìndé ìyẹn ọmọ ọdún méjìdínlógún níbẹ̀ ni wọ́n ti sọ wípé wọ́n ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n ń wò pàkópàkó níwájú adájọ́ níbi tí adájọ́ májísírèètì yẹn io abudu tó ti ń bèrè ẹjọ́ lọ́wọ́ wọn pé báwo ló ṣe ṣẹ̀ níbẹ̀ láti rí ẹni tó jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ọlọ́pàá ní níbi tó ti ń fi ọ̀rọ̀ náà léde wípé ní nǹkan bí ọwọ́ aago mọ́kànlá alẹ́ ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n gbìmọ̀pọ̀ láti ṣe ikú pa Sofia Kẹ́hìndé tó jẹ́ ọmọ ogún ọdún nípa wípé wọ́n ní ọ̀nà tí wọ́n gbà láti pa Sofia ó jẹ́ léyìí tí ó bani lọ́kàn jẹ́ jọjọ nítorí wọ́n ní ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà kò fààyè gbà rárá ni gẹ́gẹ́ bí ọlọ́pàá Lawrence Balógun bó ṣe fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ níwájú ilé ẹjọ́ májísírèètì ó ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ní nǹkan bí aago mọ́kànlá alẹ́ ní agbègbè kan tí wọ́n pè ní Kúgbà yẹn ní olúìlú ìpínlẹ̀ Ògùn lábẹ́òkúta ni ọ̀rọ̀ náà ti ṣẹ̀ gẹ́gẹ́ bí adájọ́ náà ṣe wá sọ ó ní ohun tó bani lọ́kàn jẹ́ òun ni ọ̀rọ̀ eléyìí yẹn adájọ́ magistrate I.O. Abudu bó ṣe fi ọ̀rọ̀ náà léde ó ní kí àwọn ọmọ náà kí wọ́n sì wà ní ọgbà àtúnṣe eléyìí tó wà ní ọ̀bà títí di ọjọ́ kẹrìnlá oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí eléyìí tí ìgbẹ́jọ́ yóò fi tẹ̀síwájú iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó ọmọkùnrin ọmọdún mẹ́tàlélọ́gbọ̀n tí ó ń pe ara rẹ̀ ní ohun tí kò jẹ́ eléyìí tó ń pe ara rẹ̀ ní ọ̀kan lára ọmọ ogun orí ilẹ̀ eléyìí tí a mọ̀ sí sójà ló ní ní ọjọ́ kan eléyìí tó digun ja Mariam Ọláyíwọlá lólè níbi tí ó ti gba fóònù rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ náà bó ṣe fi léde nínú ọ̀rọ̀ rẹ̀ ìyẹn Ngozi Ọ̀nàdẹ̀kọ́ níbi tí ó ti ń ṣe àfojúwọ̀n ìyẹn fojú àwọn ọ̀daràn náà wọ̀n níbi tí wọ́n ti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé àwọn tó jẹ́ méjìlélọ́gbọ̀n ni gbogbo àwọn ọ̀daràn tí ọ̀nà dẹ̀ kan fi ojú wọn wọ̀n fún àwọn akọ̀ròyìn láti lè jẹ́ kí wọ́n mọ irúfẹ́ ìwà eléyìí tí wọ́n ṣe níbẹ̀ ló ti tẹ̀síwájú wípé wọ́n ní afurasí eléyìí tí wọ́n ní ó gba owó lọ́wọ́ Mariam Ọláìwọlá yìí òun ni ó jẹ́ wípé wọ́n ní ó ń pera rẹ̀ ní àlòkù ọmọ ogun orí ilẹ̀ tá a mọ̀ sí sójà wọ́n ní ní nǹkan bíi ọwọ́ aago mẹ́wàá òwúrọ̀ ni ó ṣàdédé digunja ẹni tí ó ń jẹ́ Mariam lólè ní agbègbè kan tí wọ́n pè ní high school Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ìbọn lọ́wọ́ rẹ̀ léyìí tó fi digunja Mariam lólè wọ́n ní kété tí ọ̀rọ̀ náà ṣẹ̀ ni Mariam tètè gba iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ lọ láti lọ́ọ́ fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí wọ́n lóun ló ṣe okùnfà tí àwọn tètè rí ọmọkùnrin náà mú ìyẹn ní ọjọ́ kọkàndínlógún oṣù kínní gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ọ̀rọ̀ náà wọ́n ní nígbà tí wọ́n rí àǹfààní láti lọ yẹlé ọ̀dọ́mọkùnrin náà wò ni wọ́n rí wípé ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ eléyìí tó jẹ́ ti ọmọ ogun orí ilẹ̀ ló wà nínú ilé ẹni tí wọ́n jẹ́ àfúrásì tó ń pera rẹ̀ ní ọmọ ogun orí ilẹ̀ yìí náà wọ́n ní ilé tí àwọn sì ti fi ọwọ́ òfin pé pẹ̀lú àwọn tó jẹ́ méjìlélọ́gbọ̀n kò ní jù báyìí lọ ní àṣálẹ́ òní fún àwọn ìròyìn eléyìí tó jẹ́ ti àkójọpọ̀ lójoojúmọ́ yìí tí ẹ máa ń jẹ̀gbádùn rẹ̀ lórí ìkànnì YBN ní ẹ̀kọ́ni Yorùbá Broadcasting Network kódùn kó pọ̀ kó pọ̀ ọlọ́run bá tẹ ẹ rí yẹn nífẹ̀dá ẹgbẹ́ ọlọ́run bá yóò fún tèmi ti yín o kémi máa fìyẹn ṣe lọ lálẹ́ yìí ẹ má gbàgbé wípé àríṣe láríkà àríkà àtẹ rí yẹn náà ní bàbá àrègún ẹ jẹ́ ká ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ títí ìgbà mẹ́ta tó fi nípàdé ayọ̀ kẹ́ lálàáfíà oorun ayọ̀ lásùn ó dìjọ́ mi ọjọ́ rèé